aláròye máa wí o. láńlọ́ọ̀dù lu ayálégbé rẹ̀ lálùbami ó ní kò lẹ́tọ̀ọ́ láti gbàlejò sínú ilé kò sẹ́ni tó máa gbọ́rọ̀ baálé ilé kan ọ̀gbẹ́ni wàsíù fatai ẹni ọdún méjìdínlógójì tó nílé tó wà lópòpónà ládìrajì lójúnà ìjẹgun nílùú ìkọ̀tún ìpínlẹ̀ èkó tí kò ní í yà lẹ́nu alùbami àti alùdákú ni láńlọ́ọ̀dù náà lu ọ̀kan lára àwọn ayálégbé rẹ̀ ọ̀gbẹ́ni joseph nítorí tí ìyẹn gba ìbátan rẹ̀ kan sínú ilé tó ń gbé aláròyé gbọ́ pé ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí ni joseph ti ṣe ayálégbé náà gba ìbátan rẹ̀ kan sínú ilé tó ń gbé èyí tí láńlọ́ọ̀dù rẹ̀ sọ pé kò sí nínú àdéhùn pé ìbátan tàbí ẹbí rẹ̀ kan máa gbélé lásìkò tó fẹ́ gbalé lọ́wọ́ òun ọ̀rọ̀ náà dìjà rẹpẹtẹ láàrin àwọn méjèèjì ni ọwọ́ láńlọ́ọ̀dù náà bá dun ayálégbé rẹ̀ gidigidi ó lù bàjẹ́ débi pé níṣe ni àwọn aráalé yòókù bẹ̀rẹ̀ sí ní da omi Joseph lórí lẹ́yìn tó dákú lọ́jọ́ náà àwọn ọlọ́pàá ló padà wá bá wọn dá sọ̀rọ̀ náà wọ́n sì fọwọ́ òfin mú láńlọ́ọ̀dù yìí lọ sọ́dọ̀ wọn láti wá ṣàlàyé ohun torí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ ní báyìí wọ́n ti wọ́ láńlọ́ọ̀dù tó jẹ́ afurasí ọ̀daràn náà lọ síwájú adájọ́ ilé ẹjọ́ májísírèsì kan tó wà nílùú èjìgbò nípìnlẹ̀ èkó níwájú onídàájọ́ kéèké àríyọ̀ ọlọ́pàá olùjẹ́jọ́ Supo Benedict àìgbọ́kàn tó fojú olùjẹ́jọ́ náà balẹ̀-ẹjọ́ sọ níwájú adájọ́ pé olúwa mi ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí ni ọ̀gbẹ́ni Joseph tí í ṣe ayálégbé olùjẹ́jọ́ gba àlejò kan tó jẹ́ ìbátan rẹ̀ tó gbà sínú ilé àlejò tí ayálégbé yìí gbà sílé ni láńdọ̀dù rẹ̀ sọ pé kò tẹ́hùn lọ́rùn ó ní kó lè jáde ìyẹn kọ̀ kò dá lóhùn lọ̀rọ̀ bá dìjà láàrin àwọn méjèèjì lábẹ́ òfin kò síbi tí láńlọ́ọ̀dù ti máa sọ pé kí ayálégbé òun má gba àlejò sínú ilé láńlọ́ọ̀dù lu ayálégbé rẹ̀ dákú ọpẹ́lọpẹ́ àwọn aráalé ni wọ́n dóòlà ẹ̀mí tẹ́náǹtì náà àwọn ìwà pálapàla tí láńlọ́ọ̀dù ń wù yìí ni ìjìyà ńlá wà fún lábẹ́ òfin nígbà tó ń ṣèdájọ́ adájọ́ gba béèlì olùjẹ́jọ́ pẹ̀lú onídùúró méjì tí wọ́n ní orúkọ láàrin ìlú tí wọ́n sì ń sanwó orí wọn déédéé ṣá o ó ní kí wọ́n lọ já láńlọ́ọ̀dù náà sọ́gbà ẹ̀wọ̀n kirikiri nílùú èkó bí kò bá rí bẹ́ẹ̀lì náà san àti onídùúró tó máa dúró fún un ó sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ kìíní adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online ismail adéyọ ló kà á sétígbọ̀ọ́ yín